sáwẹ̀ òní zaka kò fẹ́ dé dàtí àkídà àkídà yẹn náà sáfún lẹ́yìn tẹ́ pé ọ̀wọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kọ́nà kó tó wá ṣe kó tó àwọn ẹlẹ́sìn obìnrin míì tó bá ti wọ jilbab tó ti wọ nìkọ́b Islam ti parí lọ́dọ̀ rẹ̀ so in tó kéré jù sínú àkídà kò mọ́ bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò náà kọ́nà kó ṣàánú wa àwọn ìyàwó wa táwọn fẹ́ àfẹ́ wọn ká dé wọn mọ́lé lórí àìmọ̀kan so nígbà lómi ń bẹ sísá mi bí ẹkàn pàdé ẹ̀ ní program ọ̀nà kan sí kejì ọba ṣáàdì kí wá sí kan sí kejì wọlé sí tó bá ti pé jábùtẹ náà yín increase ọ̀nà bá ti fi sàgìrì fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ ẹlẹ́fẹ́ ó gbà ó ti gbé wọn ní cup ó bá parí ó bá ti délé ó ti tán ó wà lé náà ni. so àwọn ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ àwọn àfíìsà tó ta alákọ̀ pẹ̀lú interview lọ́wọ́ ọba sùn gángan kò ní láǹfààní sí kò tó fà mọ́ dárùsù kò sí pa lọ fẹ́ kọ́ kẹ̀kẹ́ níbi ẹ̀kẹ́ irú ẹni bẹ́ẹ̀ nígbà tí fìtínà bá dé nígbà tí fìtínà bá dé sọ́lá máa ní àhásí bá náà sàn yòtúrọ́kù ayẹ̀kúlò àmẹ́nà wà wúlò ayọ̀fẹ́ náà sotu kọ́kọ́rọ́kọ́ wa kàmọ́ ní àwọn àyà tiẹ̀ ní àyẹ̀mọ̀ ìgbé àkíkọ̀ rẹ̀ máa ṣẹlẹ̀ ọlọ́mọ ní àwọn èèyàn rògbà fáwọn lẹ́nu ayẹ̀kúlò àmẹ́nà wà wúlò ayọ̀fẹ́ náà rògbà ní dáwọn o. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله فلا يعلمن الذين صبروا فلا يعلم يعلمن الكاذبين فلا يعلم يعلم فلا يعلمن الذين صدقوا أو فلا يعلمن الذين صدقوا ولا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين في سورة العنكبوت في بداية السورة so àádáyíwò ṣùgbọ́n tádéwò yẹn bá dé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tẹ́ ìjẹ́ kó gbọ́ àgbọ́yé àkídà Islam tó pé nígbà míì máa ń bẹ ọkọ náà máa ń bára rẹ̀ níró lórí ipò tó jẹ́ wípé ìwọ́gẹ́ fúnra rẹ̀ nígbà náà ò lè dá dìsáìdì ayé rẹ̀ mọ́ ó kù sọ́pọ́ọ̀tì ìyàwó abẹ́ni tó súnmọ́ ẹni tó súnmọ́ ìdílé náà dáná ìyàwó yẹn. bẹ́ẹ̀ ni nígbà mi obìnrin náà lè bára nípò tó jẹ́ pé kò lè dá méèkì dì í ṣe pé kí ni kí n ṣe ó kù sọ́pọ́ọ̀tì ẹni tó jẹ́ alájọṣe rẹ̀ tó jẹ́ kọ rẹ̀. bọ̀tù bàbá ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwa lè mùsùlùmí lè ọkọ nìkan ló ń lọ fún ẹ̀kọ́ ẹ̀sìn ìyàwó ó ti wọ ìjáàbò tó parí Islam àtàwọn ọmọ ya wọn nígbà tí pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ló kọ́ lára àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà tọ́ tí sísá mi bá sọ ọ̀rọ̀ báyìí nígbà pé ah ọ̀dẹ́ nìyí sọ yìí ẹ̀fẹ̀ ìyí tó sọ mọ̀ náà kọ́lá àdéhùn ọ̀jẹ̀ bá bó ṣe wá ọ̀gbẹ́ ah ìyí tó sọ yìí ó dídí ọ̀rọ̀ nínú àkídà ó sì rọ́ọ̀lù ilé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà akọ́nà kó tún wá ṣe kó tún àwọn náà ṣe tó yẹ pé ìlànà ìṣẹ̀jẹ̀ ká kìíní kan bẹ mìíràn tó kọ rẹ̀ bí eh, èso kan báyìí ni tí ọba bá ní kíkẹ́ pé bàrà ṣàgìrì tí ọba bá ní gbèsè eh, tàbí títà kìíní bẹ́ẹ̀ wọ́n ní ẹ lọ jùlọ mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà lẹ́kùn sínú nǹkan yẹn àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ pé the bag lásán là ń rí kò sí àkídà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn akọrin náà kọ́nà kó sàmì ó jẹ́ pé ọ̀rọ̀ nípa àkídà anábì sallallahu alaihi wasallam kì í ṣe pé anábì ò mọ dáwà àṣe tó fi lọ́dún mẹ́wàá tí ó da àwọn ilé ìgbòho ni ọ̀ǹda ìlú tẹ̀ ọdún yàrá tí wọ́n gbómi là lórí àkídà àkídà àkídà ìyẹn kò túmọ̀ sí pé ọdún mẹ́tàlá tó sẹ́kù tó ti yé ní àsìkò nìbúwà fáwọn ẹgbẹ́ òṣèlú àkídà rẹ̀ mẹ́wàá yẹ ẹ jẹ́ ká trace ẹ jẹ́ ká lu trace step wa ẹ jẹ́ ká padà síbúnájì àwọn sálàfù àwọn sọ yìí pé ọ̀rọ̀ nípa àkídà ó ṣe pàtàkì púpọ̀ gbogbo wa ń lọ náà sọ ìlú báwí o so kó kárò kó mọ gbajú tó gbé ah, àti lákìdá ah, o lákìdá o wọ́n pè yẹn so àìmọye mọ̀sáyìn tó ṣe mọ̀sáyìn tó ní ṣe pẹ̀lú àkàrà pété téèyàn bá tó ń wò ó àbí téèyàn bá tó ń kà àbí téèyàn bá tó ń gbọ́ à ah, ṣára àkídà rẹ̀ lákìdá ọba bíbí ìdò táwọn mọ̀ sí ìdò àbí ìjọ ìyàmbá tá à ń sọ iná tá à ń ṣe ọlọ́run kó mọ̀ṣálá yẹn jẹ́ kó yé wa. nílé ìdánilẹ́kọ̀ọ́ tó lọ a sọ̀rọ̀ nípa ntí afa àbádébí ọ̀rọ̀ nípa kọ́dàr bábùl kọ́dàr láwa. ó ní Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ dà alima Allahu fi ma lam yazal adada ma yẹ́dẹ̀kọ̀ ìjànà àṣàrà yẹlẹ̀ ọlọ́run bá ti mọ iye nǹkan àwọn tí ó wà àlùjánnà. ẹ̀rí pé ọ̀rọ̀ ọwọ́ yóò lásán súnfì ò lè gbà lọ́wọ́ yín ẹni kọ́ láti gbogbo àwọn tó wà lẹ́yìn kí á ń dààmú. tó fídà tó lè gbẹ lábẹ́ kọ́ láti gbogbo àwọn tó wà lẹ́yìn tó kóhun lè lo kóhun ṣe máa ṣe wò ó ọlọ́run ti mọ pé ọlọ́run ò sì jẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ti mọ àwọn tó wọ náà jimla tan wahida alẹ́ ló gidi ọlọ́run bá ti mọ gbogbo ẹ̀ kódà la yuzadu alayhi la yuzadu fi dhalika al-adad wọn ní fi kó àdàdì yẹn ládà àdàdì yẹn nọ́mbà yẹn kàn yẹn bákan náà wala yanqasa minhu wa kadhalika fa'alu fima alima minhum ma yaf'alu yana ni pé wa kullu muyassar lima khuliqa lahu wal amalu bil khawatim wa sa'id man sa'ida bil qada'i illa wa shaqiyyun man shaqiya nǹkan àti dúró náà ni wa aslul qadari sirrullahi ta'ala fi khalqihi nǹkan tó ń pè ní qadar asọ́fà pé ìpìlẹ̀ rẹ̀ ó náà ni nǹkan tó pamọ́ ni àṣírí ọlọ́run ọba kan ni fi khalqi nípa àwa ẹ̀dá rẹ̀ kò sẹ́ni kankan. lọ́mí ọ̀tọ́lẹ̀ àlẹ́dáàlìkà mẹ́lẹ̀kan mọ̀kànrọ́bù. àwọn màláíkà ọlọ́run ọba bí wọ́n ṣe súnmọ́ ọlọ́run ọba fẹ́ pé sọ́mọ̀ làwọn náà ń gbé inú sọ́mọ̀ ni wọ́n wà ojú wọn ò tó kọ̀dàrọ̀ lọ ojú wọn ò tó. ẹlọ́mí jẹ́ pé àwọn afọ ọ̀rọ̀ tó wọ́n sì nínú àwọn afọ àná pé aláwùl mahfud láwùl mahfud ìtẹ́lọ́wọ́n so gbogbo yòókù ó ń ẹ̀kọ́ nǹkan báyìí lẹ̀ ẹ ṣe nǹkan báyìí báyìí ṣọkọ̀ àfààní. wàlá nàbí yìí mursal. wàlá nàbí yìí mursal. bákan náà kò sí ànábì kan tó máa máa kódà kó tó gíṣẹ́ ọlọ́run nígbà tó jẹ́ kókó nípò nùbú wọn tó dúpọ̀ rìsálà tó tún yóò wà máa rí kọ́dà tí ó rí yóò fi dẹ́pẹ́ àwọn nǹkan mìíràn bẹ́tẹ́ pé hatal anbiya aleyhi musalatu wasala àwọn nǹkan bẹ́tẹ́ pé ọlọ́run bó

lórí òun tó jẹ́ pé màbúdà ló jà sórí lọ́ọ̀ fi kọ́lù kì í àṣírí tó ọlọ́run bá fi pamọ́ bẹ́ẹ̀ ọlọ́run bá nìkan ló mọ ọgbọ́n olówó àmì káàbù tọ́lì ìbùmọ̀ ìgbà Islam bàbá wa tọwọ́ bọ̀ àlùsọ pé nínú ọgbọ́n tó wà ń bẹ̀ òun náà ní ká fi máa mọ̀ wípé Allah subhanahu wa ta'ala òun nìkan ló lè yí dáyà tó tọ̀wọ́ fìkì lọ́dọ̀ abẹ́ẹ̀kọ́ sọ̀tún lórí àdàbí sọ̀rọ̀ láàrin wa àríwá sọ́lẹ̀ ọlọ́run kan náà àmọ̀ náà ó mọ̀ sí pé ọlọ́run fẹ́ ká mọ̀ yí pé kò sí bẹ́ẹ̀ nìkan ká ṣe lè tẹ mẹ́nìkan tó tó pàtàkì tó tó wọn bá fẹ́ fún ní ìdáyà òun ní fún nínú hikima táwa ṣe kí ni o alẹ́ fàyọ́ ni wọ́n ti láyé ya ni hikima tó bá lọ́gọ̀ fi fi àmúrè yìí. ó ní wàtà àmùkù wà nàdọ́r fi dhalika kéèyàn ẹ bá wa wò dáadáa dari abdul khadilaat ó ní ayé wàsílà dari abdul wàsílà dari ọ̀nà ìparun tí ó yẹpẹrẹ yẹn nìyẹn tí a fi wọ́n tọ́ bọ̀ kára pé ó ṣe jẹ́ pé ẹnìkan sọ̀rọ̀ kan fún mi lálẹ́ lọ́lọ́sí bà mí ó ní mọ̀ mọ̀lẹ́bí kan àwọn ọmọ tí bàbá yẹn bí wọ́n tó tí màá ṣe mistake bí a tó di kankan àbújú bẹ́ẹ̀ lọ. wọ́n ní nọ́mbà fifteen nínú ọmọ bàbá yẹn ìlọ́lọ́wọ́n wá ní kó lówó jù ní gbogbo olówó aràn gbogbo àwọn fọtí ìṣíwájú ẹ̀ yẹn àtàwọn tó sẹ́kù lẹ́yìn olówó asọ́ṣẹ́ wọn ẹjọ́ fún wa mílíọ̀n kó bẹ̀rẹ̀ business ẹjọ́ fún túnbọ̀ báwọn náà fi stable. ẹ lákò sékèé sọ̀rọ̀ náà fi kálukè tí kọ́dàrú sékèé sí àṣírí ọlọ́run nípa àwọn ẹ̀dá rẹ̀ lókè sísè ọpọlọ wa wo ló fẹ́ gbé pé ọmọ ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́dógún ní wàrà blake family first born ọlọ́run kàdá rẹ̀ mọ́ second born third born ah, fourth born ẹgbẹ́ aka gbogbo ka yìí tán kájọ ka fifteen ọlọ́run ètò ìfẹ́ mú jáde ni. tó ní sí kí nǹkan yẹ àtàámùkù wà nínú dọ̀rọ̀ fi kí fẹ́ wá wò pé but why tó jẹ́ pé ẹmọ fifteen yìí lápèjúwe ni o àsìkè sọ ni ọlọ́run bá jẹ́ kó wọ̀ rẹ̀ ó mókè ẹ̀ẹ́dẹ́ à ń torí pé ẹ̀ẹ́dẹ́ à ń torí pé ó yẹpẹrẹ. sọtẹ́ ìbá ti fẹ́ mọ wádìí kọ́lá rẹ̀ fẹ́ fẹ́ mọ wádìí ẹ̀ jìdòjìdò àfààní yóò sọ sọrí kù wàsílà kíni o wàsílà ọ̀nà ìyẹpẹrẹ nìyẹn. bákan náà bẹ́ẹ̀ pé yẹn ń gbo yorùbá sẹ́ẹ̀bù ti jẹ́ àkàsọ ìhẹ́nà ara ẹni ní oore tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá ẹni tó bá ń fẹ́ mọ̀ pé ó ṣe jẹ́ pé káà bá wà nù yàrá kàwé ó ṣe jẹ́ pé táwọn ẹni máa ń ṣe gbòkúrú ẹni ìyẹn tí ò bá ìrònú yẹn ni ó máa rò táwọn dada ipò kẹwàá tó yẹ kó òun ṣe tó fún ọmọ ọmọ lọ́rẹ̀ tàgé ní sọ̀rọ̀ pé yóò bí sí pẹ̀lú ah, kò yóò wò aṣọ́jọ́ pẹ̀lú pé ah, ìwé ìta fẹ́ ka ìrẹ̀bá kúṣe ilé àkàtó náà ọmọ dada gba kò kéré táìmù tó yẹ kó fi kàwé àbíkó káàkiri rẹ̀ yẹn àti ẹ̀wọ̀n èsì rẹ̀ sọ́dọ̀ máa táìmù tó yẹ kó rẹ̀ bọ́ sí jẹ́jẹ́ rẹ̀ ó lè bá a twenty five bẹ́ẹ̀ náà ní gbogbo ìgbà yìí kí sínú olóṣèlú gan Buhari gan nowhere to be found now ṣẹ́ọ̀gẹ́ yóò kọ́ bọ́ ṣe ìbò lọ́gẹ̀ ẹ̀hẹ́ ọlọ́dún fẹ́ wà nǹkan tó lè ọ̀gẹ́ ah, ó ṣe wá jẹ́ pé Allah subhanahu gan tó yẹ kó ní tó fi jẹ́ pé mọ́ gbà yẹn wọ́n ti wọ́n jẹ onídàájí kátó ṣe ó lọ fẹ́ ṣe pé kí ló fà tó fi jẹ́ pé ọlọ́run ká máa jẹ sàhó ẹgbẹ́ yóò dààmú jẹ bẹ́ẹ̀ náà ni èyí tó kọ́ mọ̀ lára àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ bá kọ́bìnrin ọ̀gẹ́ kí ló fà tó làwọn káwọn ọkùnrin máa fẹ́ àwọn kẹlẹ̀ but why gẹ gẹ ni ọwọ́ gẹ yóò dààmú sún lámù ní àrùbá so nǹkan yẹn àkàsọ ìjọ obìnrin rẹ náà rẹ ibi tó wá ti ń ṣe yẹn àwọn nǹkan kan tó yẹ kó àwọn nǹkan tó yẹ kó jẹ́tọ̀ rẹ̀ kó ṣe kí ni o yóò fọ́ ẹ wá wo ìmọ̀ tẹ́yẹ̀ máa ń ronú nípa kọ́dàrú púpọ̀ jù ma máa ń tọwọ́ bọ̀ lójújú yóò sọ̀rọ̀ di olùkọ́tọ̀ ọlọ́run rẹ̀ tó bí wọ́n náà kẹ́kọ̀ọ́ sọ kọ̀ǹkúrù ni pé ọlọ́run wà sí àjọ ah, ọlọ́run ṣe ó ah, oh nà ẹgbẹ́ àwọn obìnrin kan bẹ àwọn àtàwọn ọkùnrin wọn náà náà náà náà ẹ̀yin náà káwọn anything so ẹnu kẹ but kí ló tó nǹkan òun gẹ́gẹ́ nínú pé sábẹ́pẹ́ búrò òun lọ́nà máa ní kó wọ́kọ́ wọ̀n ló wá yọ bí àdìgẹ́ kẹta àbárí ilé kẹfà àwọn ló wá rí bẹ́ẹ̀ fà á kí ló sọ́nà òfin ṣẹlẹ̀ àdìpọ́ ọlọ́run wà ọ̀jọ́ ọlọ́run kò ṣe dọ́gba dọ́gba sábẹ́pẹ́ ni yẹn yóò di ọ̀tọ̀ ọlọ́run wa ẹgbẹ́ ìdílé ọ̀tọ̀ ọlọ́run yóò di ọ̀tọ̀ ọlọ́run pé wáyé tí lágbájá fi lé ẹgbẹ́jẹ́ bí àpọ̀jù ìta sọ ẹlòmíì mẹ́tọ́ mọ̀ wọ́n pé àwọn èèyàn kẹ́ ń bí mẹ́ wọ́n dẹ̀ lọ sọ́nù àbá àkínrí àgbà àbájá látà fi gbọ́ pé ẹnì ẹ̀wọ́n lọ́mọ kan ẹ àbẹ́yẹ nìkan bímọ ó gbé ẹ̀sà títí wọ́n tẹ́ nìkan fẹ́ ọmọ tí ò rí nà ọlọ́run ò jọ ọlọ́run ò ṣe rere ló jẹ́ pé àwọn tí wọ́n bá máa ń ronú púpọ̀ nípa kọ́dà wọ́n máa ń padà di tọ́gì yóò mọ ágíù yóò mọ contest pẹ̀lú judgement ọlọ́run bàbá no ah ilẹ̀ ẹlẹ́fìrí àwọn àfáà tí ò bá máa kí ìrìn ọlọ́run bá tẹ rí o á bọ̀ dájú ni o àwọn òkè náà lẹ́nu ẹ̀ lọ́run o. wọ́n kí ló dé yà ẹ ọlọ́run ẹnìkan bí mẹ́kẹ́ ẹnìkan bí mẹ́wàá olówó tó wá pa ẹni tó bí mẹ́kẹ́ pọ̀ mẹ́kẹ́ tiẹ̀ mẹ́wàá lẹ̀. àwọn yóò tó pariwo nígbà àti àfa àtàwọn ọmọ ìwọ́n ti sọ

òní mo rí ọlọ́run òní gbádùn orúkọ ẹgbẹ̀rẹ̀ yẹ sọlámù hẹgbẹ̀rẹ̀ so ìdá kó fún mẹ́ra gbádùn kó máa táàpù kọ́rẹ́ǹtì lọ́nà jẹ́gbẹ̀ rẹ kó ra jókòó jẹ́ kó fọwọ́ kó fọwọ́ mẹ́yìn kó a máa lùgbé sáyé ẹ̀ lọ́wọ́ rẹ so ó tún máa ń rà rà rẹ̀ kí pé tó bá ti ń wádìí pé tó ti ń kọ́ ọ̀pọ̀ lójú pé ó ti wá jẹ́rẹ̀ ó mẹ́ kara ìyẹn ló ti ó ní arábìnrin yẹn ó ní ó ní rísíkù ju abdullahi bin masoud lọ. ó ní kí ṣe jáde tí ẹ sáré abdullahi bin masoud àìmọye ìgbà ó ti gbé wọn ní sẹ́nẹ̀bù ti gbé sọ́dákọ̀ rẹ̀ kankan lẹ̀ rí abdullahi bin masoud sì mọ́ bí ó sì lò obìnrin yìí sọ pé rárá mo fẹ́ fi ṣe sọ́dákọ̀ náà abdullahi bin masoud èmi ti lò náà nìyẹn sọ́dákọ̀ ti sí lẹ́nu ó sì kọ́ lọ́dà nàbí sallallahu alaihi bí kìí máa nàwáyé gbogbo dàníyàn yẹn ọlọ́run ti dà ọlákàmá akọ́s etí wọn náà mú nínú dúkìá rẹ tiẹ̀ náà ni mo gbádùn rọ sí torí pé kò bá kò fúórì kí ló fà tọ́lọ́ ọba fi tó padà lábẹ́ gbọ̀rọ̀gbọ̀yé wa ó ní. falhadar kulla alhadari min dhalika nazaran wa afáàdì sọ́ra alhadar kulla alhadari afáàdì ló kìlọ̀ fún ọ kí èso ara púpọ̀ níbi kó o fẹ́ máa wòye sí kádàrá jù sọ kí ló tó tàwọn tó àwọn tó ti wọ́n dáa bóun tí wọ́n ṣe wá ń ta wọ́n ṣe wá lè dáa báyìí ṣé wọ́n ṣàwá tí wọ́n ti wá wá rí báyìí tí káwọn wá lẹ́yìn bá ní sọ̀ra alhadar kúlẹ̀ alhadar mìndálíkà lábọ̀rán wà fíkírán tó bá fẹ́ báyìí ronú gẹ fíkì rẹ̀ má kó lọ púpọ̀ jù báwo ni àwọn kan mọ̀ táwa ò mọ̀ àwọn kan ní mọ́tò táwa kò ní àwọn kan nílé táwa kò ní àwọn kan ṣe níyàwó mẹ́ta mẹ́rin tán rí control táwa kéde lẹ́yìn ọkàn táà rí manage nẹ́gbẹ̀rún wọn fìtìrà mọ́ wò ó jù àwọn kan ṣe wá ní ẹlòmíì nílé mẹ́wàá ẹlòmíì sì fẹ́ kọ́ yàrá kan kò rí kọ́ ẹlòmíì ó tún ilẹ̀ kan tó tún rà tó dáwó yọ tó bá méjì tó rà ó kọ́ dé window level náà gbà lọ́wọ́ ẹ̀ nílé mẹ́wàá tó parí gbogbo ẹ̀ mélòó gbogbo ẹ̀ so ما هو أعمال فالحذر من الحذر من ذلك نظرا وفكرا ووسوسة torí kí ló fà tó sọ bẹ́ẹ̀ fún wa àwọ̀túwọ́sà mọ́lẹ̀jẹ́ kó máa sọ kúlú lẹ́nu ẹ̀ jù sáré nínú àìsàn tó lè jù láyé wàláhì wàsíwàsí ṣètò ìjọba wọn sọ àmì sáré náà ṣùlá àwùjọ bìrọ̀bì náà ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس nínú àìsàn tó le jù láyé wáṣíwáṣà ọlọ́mọ mi ṣàbẹ̀wò fún ọ ẹni tí wọ́n sọ́sà bá ń bẹ́ẹ̀ fún wọ́n láì wọ́n fi ń gbádùn àwọn wọ́n sọ́sà ó lé ẹni ààrẹ tẹ̀ bá dé kó lé wọ́n sọ́sà lè jù rẹ̀ ilẹ̀ lọ́rọ̀ sọ pé wọ́n mi ṣáàdì wáṣíwáṣà kan nà tàbí àlẹ́ni wáṣíwáṣà fi sodó rìn nà ó lè jókòó kọ́kọ́ máa rò pé hátà bùrẹ́ tó yẹ pé nínú kàábà nínú haram nítorí wọ́n sọ́sà tó lé dé tó sọ owó mẹ́kà rẹ̀ rẹ̀ wá kọ́fíńgbà ọ̀nà pé ó múra

ó ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ wá sọ̀rọ̀ àti gbàmú ṣẹ́tọ́ ti gbàmú àìkó fi mílíọ̀nù wà bẹ̀yẹn tó ẹ̀ṣábẹ̀ dára fún ẹ̀mẹ̀ṣẹ̀ àfikàrù báyìí ẹ̀mẹ̀ṣẹ̀ báyìí ẹ̀mẹ̀ṣẹ̀ báyìí ó bá ìsàn yẹn fà á tó nǹkan tó fẹ̀ tó ten days ṣàlọ́ sábẹ̀ báyé ẹ̀jẹ̀ yìí káàtà ó máa dé haram ẹ̀kọ́ ń gbà á ó ní àtọ̀tọ̀ máa ń ka lèyí láàfin kúrọ̀ yìí ọlọ́run kó náà kó ṣàlọ́ wọ́n kó tà lé o tó máa ń ka lèyí láàfin kúrọ̀ yìí láàfin múlẹ̀ fàlíyà àbúrò rọ̀bà hádà bàìtì ó tún wá dógbó hádà bàìtì kì bàìtì ẹ̀rọ fàlíyà àbúrò rọ̀bà hádà bàìtì tí kàdà náà ó tún wá dógbó àìpé hádà bàìtì hádà bàìtì kí ni àgọ́ láàrin ilé àti ìlànà yẹn wọ́n sọ sàn lé o ọlọ́kùnrin ṣàdánwò alhamdulillah so àkírọ́n tó ń pọ́lọ̀ ń kára akẹ́ni ẹwà láàrin àwọn afáàsùn náà so wọ́n náà ṣẹ̀tọ́ lọ́sọ́gbọ́ ọmú ni so ìgbólé wọ́n ṣí làákà rẹ̀ sáwọn oríṣi àwọn kan ẹni náà mùsùlùmí ládàá ni ó wá sí lọ́rọ̀ jẹ́jẹ́ bẹ̀ṣẹ̀ tó fẹ́ sábẹ̀ báyẹ̀ gbé ó ní ibi tó wáyé náà èyí tó ní bí orúkọ lọ́sẹ̀ tó jẹ́ pé ìgbà mí ń bẹ tó jẹ́ pé ṣèyípọ́n tó fẹ́ gbá yẹn mú ẹ̀dá kí ló fà wọ́n tẹ́mọ́ lọ tọ́mọ́ láwọn lọ sọ́kù tẹ́mọ́ lábi lọ síbi jábọ̀rọ̀ ẹ̀nà tíṣà tó ń gbé tí wọ́n lọ́pọ̀lọpọ̀ lọ sọ̀kù wáyé dáná ẹ̀lẹ́mí ò sọ fún wọn pé òun ò sọ̀kù èrè sọ̀kù lóṣù ọmọ ibi táwọn ọjọ́ ṣe àwọn òṣìṣẹ́ ìlú ẹlẹ́kọ̀ọ́ àwọn ìyẹn náà ṣe ṣe kí ló fàájọ́ fi ṣe wáṣíwáṣà èso kan gẹ́gẹ́ ó kàn máa dágbé ẹ̀rú wọn lọ́sọ̀rọ̀ ẹ̀dẹ́gbẹ́ kí lè ṣiṣẹ́ fún ajẹ́ kí lè ṣiṣẹ́ fún a yóò kàn bẹ̀rẹ̀ argument ọ̀dà tí yẹn bá jìnà ṣe bí àáfàá kan àáfàá lẹ́nu àkókòlá yìí láǹfà fẹ́ǹtì làbà ó sọ pé òun ó bá ṣe ìtọ́ǹtì lọ́ọ̀yà níwájú ọlọ́lá ti argue case ṣe ìtọ́ǹtì oníṣẹ́ bọ́lá sọ pé wàyídùkọ́ lọ́rọ́ bùkà jù màláyíká ilé já ìlú fìlà áwùd kọlífà kọ́ọ̀lù wà tẹ́jà lùfíyà mà yóò sùn fíyà wà síkù dìmà wà láti sọ́bì rẹ̀ hàmdé pẹ̀lú kọ́lù sílẹ̀ kọ́ọ̀lù ìnà ìlàkìn àyà. tó bọ́lá sọ pé ilé já ìlú fìlà áwùd kọlífà ọlọ́run ló fẹ́ dáyàn sí orí ilẹ̀ tó ní fi sàkìlẹ̀ náà síwájú tó ilẹ̀ rẹ̀ fẹ́ dá sẹ́tẹ̀lẹ̀ kí ó ní kí ó borí kalẹ̀ tẹ́ ẹ̀rọ ilẹ̀ adama ẹ̀ kó nílẹ̀ jìnnìmọ̀ láyé ká ọlọ́run bá sọ. ọlọ́run ẹ sọ pé ẹ ọlọ́run sọ fáwọn mọ̀lẹ́ká yìí pé ẹ borí kalẹ̀ fún adam ṣàìtọ́nù dẹ̀rẹ́ kìí ṣe kí ni o kìí ṣe mọ̀lẹ́ká kí lórí ibú tó wà sí. ẹ̀fọ́ wá sọ́sà rẹ̀. lórí sọ òun òun ó jẹ́ ẹjọ́ mọ̀ bá ṣàìtọ́nù àgì kéṣe ọlọ́run ọkọ̀ sí wá sọ́sà ṣàìtọ́nù má dé ọlọ́mọ fi ṣàbẹ̀wò fún wa àìsàn burúkú obìnrin mi kàn lè ẹni tó obìnrin tó ń lọ nìkan tó lè jẹ́ rẹ̀ kí gẹ̀ẹ́lá ń dáàbò rí jọ kí lẹ́nu kàmá tàbí mi kí ni kí ni point láti ń tàbí mi ẹ ẹ no no ẹ jẹ́ ká tẹ ẹ ká gbé common sense sáré tó bá ti bẹ̀rẹ̀ báwọn ọbẹ̀ jánu ẹ̀ ti mú so ìgbà tẹ́ ẹ̀ bá mú so tẹ́ ẹ̀ bá kọ́kọ́ jẹ́ kó gbọ́ yé pé àìsàn ni o torí gbà ẹ̀ tẹ́ bá kó ṣẹ́ ní argument ẹ̀ bá fún un yóò mọ̀ lé fún un yà á náà náà ẹni ká tiẹ̀ wo gan even nínú common sense báwo ni ó bẹ̀rẹ̀ argument so ní àpapọ̀ sáyé pé falahadar olùlàlàhadar nìdálẹ̀. nazara wa fikra wa waswasa. fa inna allah ta'ala. inna allah ta'ala tọwa ilma alqadar an alami. ìtọ́ fàtó fi ni kò máa wòye sí i ní pé ọlọ́run ọba tọwa alqadar an alami. ó ti pa ọlọ́run ọba káyìí mọ́ kádàrá lẹ̀ mẹ́ni kankan káwọn kálá bá máa kọ́dàrú ni ṣe pé yóò kàn máa sùn pé à inshallah ihò ó di two thousand twenty two kì í tó lówó tó di ẹ̀ǹsẹ̀ èyàn kàn sùn àhàbà. èyàn kàn sùn pé à ibi two thousand kìlà àwọn two thousand ẹ̀ tó ní ẹ má wọ̀ ọ́ ní two thousand twenty two àgbọ̀ fídì ìgbẹ́sẹ̀ látò lówó ọkùnrin tó wà kò sí kára twenty five million tó kára àwọn ọmọ kò ní báwọn dààmú ara ẹ̀ ẹ̀ra súnlẹ̀ ẹ̀mẹ́ wọrí ẹ̀ mọ̀ nǹkó ó làwọn èèyàn máa kọ́lé ẹ̀mẹ́ wọrí bá ti tó tà fọ́ twenty thousand twenty four december ní bẹ̀rẹ̀ òun bẹ̀rẹ̀ sí mọ wáyà òun two thousand twenty five ní òun fẹ́ àwọn bọ́tà àmọ̀ tòfàyí lọ́lá ta'ala kọ́ wa ilmal qadari àná ẹ̀mí ọlọ́run ká ńlẹ̀ kó fi mọ̀ wá ìyẹn ló fi tẹ́tù àti òfin wa kí ló máa ṣe ìrònú nípa tó rẹ́ pé ó ife ìwé sàṣkò nígbà sọ pé kíní yìí ó lè mọ ó kí ló wà mọ̀nà pé ẹ pọ̀ tí màá tẹ̀lé màá tẹ́ kí n lè bí akébi mọ́ bí kí ọlọ́run ó ti kálẹ̀. فسلم لما قال الرسول محمد وليس يضيق العقل كنها صفات هذا من قول عبد الرحمن عفيف رحمه الله تعالى àdìgbò máa àṣọ ìlú sọ pé nínú iṣẹ́ kí mùsùlùmí mà ní pé ọpọlọ wà ìṣẹ́ ní ẹlòmíì mo máa ń wọ ẹlòmíì rẹ̀ ẹlòmíì ọpọlọ wà ọpọlọ ó níbi tí ọpọlọ lè ṣiṣẹ́ dé ọpọlọ náà máa ń níbi tí máa ń láàbù sí kankan wa yìí kò lè kúnni kò ṣùgbọ́n tó fọ́nrán àfihàn ni pé fasalim lima qala rasul muhammadu sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bá sọ fún ọ péré ní kò mọ̀ so alqadar إن الله تعالى طوى علمه عن عن عالمه نعم ونهاهم عن مرامه الله سيقف هو وقف كما توب كما تجب لا تجب كما قال تعالى في كتابه لأنه صلى القرآن يقول لا يسأل عما يفعل وهم يسألون لا يسأل عما يفعل يقول ما هذا الشيء ìwọ ọmọ lówó ìwọ ọmọ tí nì ìwọ bímọ ọmọ tí nì ìwọ kọ́lé ìwọ ọmọ tí kọ̀ ìwọ nímọ̀ ìwọ ọmọ tí nì láàyò sàl àmà yẹn fà ọlọ́run ni wọ́n yẹ bíbí léèrè báyìí báwo ló ṣe wá sí báyìí ọlọ́run àmì èyí sẹ́yìn máa ṣe obìnrin léèrè. فمن سأل لما فعل فقد رد حكم الكتاب. انتبهوا فمن سأل لما فعل ẹni tó bá lọ bí ọlọ́run pé kí tó lọ́n fi wá ṣe báyìí ẹ jẹ́ ká sọ́ra wa ẹni méjì kan ṣe fẹ́ dá ọlọ́run kò yẹ kó jẹ́ mi o. a lè wá jẹ́ àmọ̀sá alálìmọ̀ fàálà ẹ̀ tó bá bẹ̀rẹ̀ pé ìwọ kí ló tí wọ́n fi ṣe báyìí tó ń kú èrò tọ́lú ti ọlọ́run àkọ́dọ̀dọ́ dá òkúta kìtà irú ẹni bẹ́ẹ̀ ó ti dá ìdájọ́tọ́lọ́run ọba tó gbé kalẹ̀ nínú alukur'an lọ́nà kan ó ti gbé dá ìdájọ́tọ́lọ́run ọba kọ kalẹ̀ nígbà tó kọ́kọ́ dà ó ti dá padà bí ẹni kó ta kọ́kọ́ dà rẹ̀ ọ̀nà rọ́ọ̀tì ti dá ìdájọ́tọ́lọ́run padà ó ẹ̀rí pé láti sọ yìí pé ọ̀rọ̀ anú mo ti bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ àkídà ṣe pàtàkì ju bá a ṣe mú lọ àtàmú báyìí àwa lọ gbé ìmúra jẹ̀lbá ìgbógbẹ̀ ṣòkòtò kájẹ́ fìlà ogbẹ̀ ìtàn ràfí àti parí àkídà sí ìdí òlọ́rẹ́ gbẹ̀gbẹ̀ so ẹlòmíì lébà àìsàn pé kìlìmọ̀ fàl kí tó náà fọwọ́ ṣẹlẹ̀ àtàrí pé kí ló wà bùrùsì lágbẹ́dá sọ̀ gáà ni láàrín ìṣúra lébà fàl gbogbo ìgbà rẹ̀ èyí lè rí rẹ̀ ìyẹn wà lẹ́nu iṣẹ́ ìjọba àbí ìyẹn wà lẹ́nu iṣẹ́ àdáni náà àtàwọn nígbà míì láńlọ́ọ̀dù ìrẹsìlẹ̀ <laughs> lọ́dọ̀ ẹ̀gbà ah, bó o yẹ bó o àbẹ̀lẹ̀ ìjìnlẹ̀ lọ́dọ̀ mi gẹ. ìtẹ̀bí o àmọ̀ ìsọ ara ní mẹ́rin fàáyì ìgbà fẹ̀yà yìí rà ó jẹ́ pé nínú wọ́n ní nínú tí àwọn bàní Israel wọ́n lọ́ mẹ́rin pé yá bàní Israel la tas'alu lima fa'al la tas'alu eh, lima fa'al ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ má béèrè nípa yí pé lima ah, wọ́n sọ pé làtẹ́sàlù lima amarallah bó ti wá nínú mẹ́sàn ẹ̀ làtẹ́sàlù lima amarallah ẹ má béèrè pé kí ló tọ́lọ́ fi pàṣẹ káṣe báyìí báyìí ìsàlù bima amarallah bó ti jẹ́ bàbá yẹn pé kí lọ́lọ́ ní káṣe ẹ má béèrè pé kí ló tọ́lọ́ fi ní káṣe báyìí òbí ẹ bẹ̀rẹ̀ kí sálú bima amara Allah ẹ bẹ̀rẹ̀ pé kí ló ń wá ní ká máa kírun wáyé nìsú kí ni èdè pọ́ìntì tó wà ní ẹ̀ kí ló ń ta kí ẹ bẹ̀rẹ̀ pé kí ló ń pa ara so kọ́bìnrin kan bẹ̀rẹ̀ ẹjọ́ sábẹ́ kò tí ì yé mi náà wisdom wo gẹ́gẹ́gẹ́gẹ́ inú ń bẹ níbi ọ̀rọ̀ pòlígà mi dẹ̀ sùn àlọ́ àtẹ̀sọ́ àlọ́ lima amara Allah ìsàlọ́ kí ló ń ẹ bọ̀ nígbà tó wà fún wa káwọn obìnrin máa obìnrin máa níjú ọkọ kan lọ láti sàálù lè máa lọ. sàálù so ẹni tó jẹ́ láńlọ́ọ̀dù rẹ mo ti lọ nìyẹn ìgbà mi ìmẹ̀rẹ̀ ni pé yẹn gbọ́ jùlọ pé yóò kẹ́ ẹ lọ pé yẹn mọ́sẹ̀ ṣe jùlọ. <coughs> Eh, kí irú irú ilé ìgẹ̀ ó ní láńlọ́ọ̀dù fún mi. so èyí ò ra fílẹ̀ ó gbé sábẹ́ kí ni o a kì í béèrè wípé lima àìkú rẹ̀ sọ́dọ̀ ọlọ́mọ ó ti dẹ́pọ̀ lọ́wọ́ wa sọ pé obìnrin mi nípa torí pé inú bí yóò lè kí ló máa fi kí ló tó máa fi sàwọn ọkùnrin lọ́gá wa dẹ́sẹ̀ mo ti lóbìnrin tó sọ rí mi òkè sí pé mo sọ bàbá ó ní kí ló tọ́ máa fi fi àwọn ògùn kí ni kí lọkùnrin ní ṣẹ̀gbẹ́ iná lè sọ what a man can do a woman can do better ẹ mọ̀ tara yín sùn àti ìlú obìnrin ti ń gbẹ́sàdá o àti ìwọ̀n táwọn ọ̀kadà náà.

tọ́lọ̀ bá lè fóònù láǹfààní kó wọ́n pààyà méjì lẹ́nu lálùkù rán òun pààyà àrùjálù ọ̀wàmúnà alànìsà wọ́n parẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀ yìí sísà tó lò jáàbù mi wọ́n sọ fún mi ó ń sọ́ tùmọ̀ ẹ̀rìn mò ń gbọ́ báyìí bẹ̀rẹ̀ pé ọlọ́run subhanahu wa ta'ala kọjá ká nígbẹ̀yìn dára so oníkálukú bó kálukú bá ṣe bọ́lọ́run bá lò àtàníyàn tó fi bọ́lọ́run bá lò àti bó ṣe farabalẹ̀ fẹ́ kọ́ ẹ̀sìn sí yóò reflect nínú ìgbésí ayé bẹ́ẹ̀ so àwọn ìyá náà kọ́nà kó tún wọn kó tún wọn ṣe. وهذا جملة ما يحتاج إليه من هو منور قلبه من أولياء الله تعالى وهي درجة الراسخين في العلم لأن العلم علمان علم في الخلق موجود وعلم في الخلق مفقود فإنكار العلم الموجود كفر وادعاه علم المفقود كفر ولا يثبت الإيمان إلا بقبول العلم الموجود وترك طلب العلم المفقود أفاني فهذا جملة ما يحتاج إليه من هو منور ماذا؟ أن شيء أولهم باتي نور وكاره ẹ̀ńtọ́nà wọn bá ti fi ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ níta sọ yìí nípa tẹ̀sílíìm kéèyàn ju pàgùn sẹ́lẹ̀ fún kọjá ọlọ́run tó wọ́n béèrè pé bó ló ṣe jẹ́ kó dà fọ́lọ́ nǹkan eléyìí ni ìtumọ̀ ó gbọ́ yé ádà jùmọ̀lá tó mọ̀ yàtà bèrè ìtọ́ bùkátà sí nìyẹn pé ọlọ́run bá sọ báyìí kọ́dà rà wà ó gbà kọ́dà rà gbà tó bá ti ṣẹlẹ̀ lábẹ́ kọ́dà rà ọlọ́run. kó dà pé àwọn onímọ̀ ó lè yẹ tó burú jù nínú tó burú dáa mọ̀ ní pé kọ́lùkù ṣètọ́n lọ́lọ́ ní ṣètọ́n lọ́lọ́ fi dáṣẹ́ ìtọ́n àwọn mọ̀ ní tí ìwà tọ́wọ̀ bá dáṣẹ́ ìtọ́n ni alákọ̀ọ́kọ́ oníṣẹ́ bá bù ìsìnfàrù wà tọ́wà torí kò ní sẹ́sẹ̀ tí wọ́n dẹ̀ ti sẹ́sẹ̀ kò ní sí ìsìnfàrù wà tọ́wà wà tọ́wà dẹ̀ rí ọlọ́mọ fi ṣe rọ́pù dárájà rẹ̀ ọláyíká ọláyíká yubadilullahu sayyi'atihim hasanat ọlọ́wọ́ yóò fi yóò sọ àìdá wọn yóò sọ di dáadáa fún khiyarukum fil jahiliya khiyarukum fil islam lọ́fà so tí o bá ṣiṣẹ́ ìtọ́rùn bóòlù yóò lè ṣẹlẹ̀ tó ti yé tí o bá sí àárẹ̀ tí o bá sí àárẹ̀ tí o bá wo àárẹ̀ àfẹ̀kẹ́sẹ̀ ok kí ni ṣùgbọ́n tó ń bẹ̀rù láàrín àárẹ̀ tí o bá sí àwọn onímọ̀ mi ní sọ pé àwọn irinṣẹ́ kan bẹ̀rẹ̀ àwọn tẹ́gbẹ́ àárẹ̀ ìṣẹ́ tẹ́yà yẹn bá sàrẹ̀ yóò jẹ́ kára sùn ìgbà míì ó ń strengthen yẹn padà tábà bọ́ padà yá ìgbà míì kàfàrọ̀ tó dùn náà ó ń fọ ẹ̀sẹ̀ mọ́ ìgbà míì ohun tí ò bá sí àárẹ̀ kí làwọn dókítà fẹ́ lọ kọ́ léwe so tíkì mẹ̀kọ́ náà sáà ni pé wọ́n kọ́ wọ́n kọ́ mọ̀ mẹ́tì wọ́n dẹ̀ mọ́ bí àtẹ́yẹ mọ́rìbà yẹn jáde bí àtẹ́yẹ mọ́rìbà yẹn jáde tí ò bá sí àárẹ̀ kí lọ lọ kọ́ tí ẹ̀ ní rí ọgbà tó yẹ subhanahu wa ta'ala. so nṣe ẹni tó jẹ́ pé ẹni tọ́lọ̀ ti nàwárà ọkàn rẹ̀ ẹni tọ́lọ̀ bá fi ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ yìí tó bùkátà sí ni pé ó gba kọ́dàrú gbọ́ bí mẹ́ àmọ̀rọ̀lọ́ yọlọ́ ọba sọ ìbéèrè nígbà tó sì gbàgbọ́ kàn nípa rẹ̀. wọ́n yá dárọ̀jà tó rọ̀ sí kíná fi ilmi. ee ipò àwọn tó jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti ó dìdí rọ ọkàn wọn ó ṣe wọn lẹ́yìn tó jẹ́ pé ìmọ̀ tó bá dé ìmọ̀ ó náà ìdáyà Islam ó ráyè nínú ọkàn wọn tó ṣe pé wọ́n nímọ̀ tó pọ̀ àmọ́kàn tó mìíràn bùkátà sí mẹ́rin ní pé àwọn tó pé bí Islam rẹ̀ ṣe ń wá òjò Islam bó ṣe ń rọ̀ sọ́kàn wọn ó ráyè fẹsẹ̀ wálẹ̀ ó sì burúkú ìfẹ́ ọ̀dà ni. لأن العلم علمان لأن العلم علمان انتبهوا أبانا تاريم بتانسوا إما مجلهم به علم في الخلق موجود كفر عليك بو علم إما كان في الخلق موجود نينو هوان قلقوا الله وباسي دا تعالي àwọn nǹkan tó pé ẹ̀dá ọlọ́run ọba náà ni mọ ojú òdà àwọn dápá lórí láwọn ìgbàlódé mẹ́tò ẹ̀wò sẹ́mọ̀ ẹ̀wò lẹ̀ ẹ̀wò àwọn èèyàn ẹ̀wò àwọn dábà ẹ̀wò koríko ẹ̀wò gbá elmon filokọ́lùkì mọ ojú òdà. ìtumọ̀ mi àwọn mẹ́sàn pé elmon filokọ́lùkì mọ ojú òdà àì ṣàrọ̀ ìwọ̀lọ̀. àwọn ìdájọ́ ọlọ́run tó jẹ́ ṣẹ̀rí ọlọ́run ìrun ààwẹ̀ zaka tó bá ṣe zina ìdènà gbọgọrùn ẹ má jẹ kó o ti má rí tẹ́lẹ̀ kó tó ṣe zina ẹ sọ lóko pa ilmu ń tìrẹ kọlùkì àwọn ẹ̀mọ́ tọ́jọ́ kọ́lọ́ mi kalẹ̀ nípa àwọn ẹ̀dá tá pé ọwọ́ àwọn àyìnà sí sẹ́ǹsì alẹ́ rí nìyẹn. wà ilmu fi kọlùkì máa fò. àti mọ̀ jẹ́ pé ó ń bẹ nípa àdàbọ̀ mọ́ fóòdò àlẹ́ mojú rí ilmu kọ́dà orí ilmu kọ́dà. náà ilmu kọ́dà. ilmu fa nkaaro ilmu mawjud kufr kéèyàn sọ kéèyàn lọ tako ìmọ̀ tó jẹ́ pé a sọ pé ó wà láti sọ pé ọ̀rọ̀ ti làwọn tó tún pé ṣẹ̀rí ààrẹ ni ló fẹ́ wọlé ju pé kéèyàn tako ohun tó wà establish nínú ṣẹ̀rí à tẹ́pẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ti fẹsẹ̀ bẹ̀rẹ̀ pé báyìí ló ṣe rí kéèyàn ṣe nǹkan rẹ̀ pé ẹ̀wọ̀n mi ò jẹ́ láìkí kéèyàn máa kéèyàn tó kókòrò mùsùlùmí ká máa borí dàrí kó ṣe nǹkan rẹ̀ kọ́nà kó ṣe kó fúrò ó ti wùwà kèfèrí tó sọ di kèfèrí nìyẹn nǹkan ìkárò lè ilmi mawjud kufru kéèyàn ta kó ìmọ̀ tó jẹ́ pé ó wà pẹ̀lú wa tá a pè ní kíni o tá a pè ní kíni ìṣẹ̀dá àlọ́ so kéèyàn ta kó kíra pé kufru ẹ tó bá ti ń ta kó òfin ọlọ́run ọba tó ń ta kó ìdájọ́ ọlọ́run ọba tó ń tó ń gbójú agẹ́sì tàbí tó wọ́n pé òun ò rí sẹ́ǹsì nǹkan ṣe àṣọ jàre ọdún ìṣẹ̀dá àṣọ bẹ́ẹ̀ bọ̀ tó òun ò lè mọ rízìn ṣẹ̀dá fi sọ̀kọ́ tó sọ̀rọ̀. كفر كذا صحيح وكفر نعم وادعاه العلم المفقود كفر ايوا هاتي بما كي انا سي ما مفقود انت كفر اي الغيب ẹ̀jẹ̀ àwọn kò sọ lọ́wọ́ ìdílé àfáà sọ bá ti ní rẹ̀ ẹ̀ láwọn ṣe mẹ́sàn-án. ṣe nínú bàtì ilé ẹgbẹ́ ìgbọ̀ ìdílé tú yẹ mọ̀ nínú bàtì ilé ẹ̀ ó sì nǹkan tó mèrè àbí kọ́dàrú nígbà míì náà ẹ̀yẹ́ lè mọ̀ látara báyìí báyìí báyìí ẹnìkan sọ̀rọ̀ kan fún mi tọ́lọ́ kó ṣà lọ. ó ní dẹ́yẹ̀ máa lọ bẹ ẹni tó ṣàìtọ́ ni mọ̀fọ́kọ́ làwọn yẹn ṣe rí o. ilé ọ̀dẹ́ tàbí ẹ̀kẹ́ Abbas ọ̀dẹ́ làwọn àdúgbò wọn bá wọn. kí ẹni mi tó máa lọ bẹ ara rẹ wò kí ni mo sọ lábàtà tó hóró ṣáà lọ́dún sọ àwọn àfárùn mi àwọn tẹ́ ẹ̀ lọ ó lè sáà tẹ́lẹ̀ yà bá wa tẹ́ ìyá wò yìí ni àlùtọ́ lọ́ọ́ṣà náà wà náà ó ní ǹjẹ́ ìmọ̀ pé tẹ́ lọ bí ara wò fẹ́ mọ̀ bí ara àbí kò kú jẹ́ bẹ́ẹ̀ lè

tíṣà wa dé kíláàsì sí kọ́ wọn náà wù tó lọ́sọ wọ́n fi mẹ́sàn-án ní dọ́rọ̀bà zaidu amúrọ̀ ó sọ pé zaidu na amúrù òun sì ní amúrù lòun jẹ́ zaidu rẹ̀ ní ẹgbẹ́ o tí wọ́n fẹ́ ń wọ́ ìyá àjẹ́ zaidu na amúrù kí ni àwọn máa ń dẹ́rù bá a ló ti àkọ́kọ́ wálé kí wọ́n ní. wọ́n náà máa wà ní kẹlẹ́ ọgbà àwọn kí ló dé ẹ ti máa ń sọ fún ọmọ zaidu amúrù ẹ ti máa ń lọ fún ìlú máa ń di ìdí pé zaidu na amúrù wọ́n mọ̀ rò pé lẹ́nu tí ẹ ti nà òun ìjọ́ tó bá nà òun ah, òtún pé bí ẹ ti ń lò nílò oko ti ṣẹlẹ̀ ni tó ìjọ́ tó bá nà òun yóò wulẹ̀ pàwọ́ ni. <laughs> so àwọn onímọ̀ tẹ́lẹ̀ bí àṣọ yìí pé nínú tó da nàdá lómi bá mi nílẹ̀ àwọn àkọ́fà tuntun tó ń dé bá turuku tẹ̀dẹ̀rẹ̀ tó ní pé ká máa lu àwọn amúsílà míì náà tí ò ní máa sí ìpayà ńbẹ tí ó tún máa jẹ́ pàǹfà àkídà rìn lẹ̀ sọ́kà ọmọdé nǹkan mẹ́sọ̀rọ̀ lọ́hùn ábìdàwò síbi àbíní fáìlì àti nímọ̀ fún ìlànà bẹ̀rẹ̀ àbí wọ́n yẹ gbọ́dọ̀ fẹ́ràn pé ábìdàwò ti lé ìdọ́fà nù mẹ́sọ̀rọ̀ lọ́hùn ahmada àwọn mẹ́sọ̀rọ̀ lọ́hùn ibrahima èyí ń galóòtú ẹ̀dá àjò mẹ́sọ̀rọ̀ lọ́hùn ibrahima so ìyẹn ta so ti so bẹ́ẹ̀ ni lọ́rọ̀ màjá ìdá àmúrọ̀ ìgbó wà láì mọ̀ màjá ìdá àmúrọ̀ fún wa àbáwá nínú àwọn ìdàtí ò ní parí láìláì so ìmọ̀tìlọ́ni yìí gbé wọn á ní ẹ̀hẹ́ ó ní ilé mọ́ ó ní ẹ bá ti dọ́dọ̀ ẹnu ẹ̀ tó sì kìí ó ní ṣe é mọ́ làkọ́lùjà àkọ́ àkà ní kí ó rí ẹ̀ díẹ̀ ó ní ẹ kà làkọ́lùjà àkọ́ àyìnbá ti yẹ ádàm tẹ̀lé ẹ sọ́mọ́ ó lásọ yìí nẹ́mbà kan ó ní ẹnu wà fọwọ́ wú ẹni yẹn láti orí ó ní ẹ̀ sì fún ọjọ́ mẹ́sàn-án ah, ẹ̀rọ gbọ́ ah. wa ó ní pé ó ní pé

ọ̀bálágbára tẹ̀ ń wo yóò fò ààrẹ kú náà ní o kí lè fàyídà ṣùgbọ́n kí ni ó sọ̀rọ̀ gbẹ́tẹ̀ sòrò yá ẹ̀ yóò kàn sọ́ bí kọ́ọ̀dù rẹ̀ sí i ó ní ilé gbẹ́sọ̀ pé ẹ̀rẹ́ mẹ́wọ̀n dá sí ìpàdé ìdí ìpàdé so ẹ tó bá ti ń pàkó mọ́ra ẹni wípé òun nímọ̀ nípa ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ìwà kúfùrù kúrò bóyá wa so kárọ̀ gbẹ́sọ̀ mẹ́wọ̀n ẹni qadar sirrullah fi khalqihi. wala yasbutu al-imanu illa bi qabuli al-ilm. kátó kú òní bẹ́ẹ̀ o sẹ́ni ẹ̀ka tó mọ̀ kankan ẹni nǹkan fún ní two one or two different places ó sẹ̀sẹ̀ àdébà Muhammad sallallahu alayhi wa sallam. ń bọ́ alámọ́ kí lọ́dọ̀ kẹfì ọba ọlọ́dún lọ́mọ yàwó Aisha ẹgbẹ́ rántí ọlọ́run mi sọ́tún náà rèé bí ọwọ́ bẹ̀rẹ̀ kalẹ̀ ẹni yàwó Aisha ti zìnà ọbẹ̀ lọ́tọ̀ ara àná ẹ dákun bí àlọ́ ìṣẹ̀lẹ̀ fẹ̀yà wa Aisha tó sallallahu alaihi wasallam táwọn ẹbí wọn kọ̀kọ̀ rí ẹ̀ka ìmọ̀ sọ pé èrò ni kò ṣe jìnnà ntọ́sẹ̀lẹ̀ báyìí lọ́sẹ̀ àtà rọ̀tún làyà àlàmọ̀là yà rẹ̀ àbẹ̀bí gò mà ọ̀rọ̀ yẹn dàrú pé ah, Aisha yẹn náà dàrú bọ́ tá ẹ̀ ẹ̀ ẹ̀ ó gbé kíní nǹkan fẹ́ dàrẹ́ sá nàbí la sallallahu alaihi wasallam ó bọ̀ wá dé tó tá nàbí fi ká sàmọ́ lọ léwu tó lè mà kúrúkú tó ti yé nísìn so lọlé yín náà lọ sí àwọn ọjọ́ díẹ̀ tó bá wọn fi yanjú ọ̀rọ̀ rẹ̀ kí èdè bá clear tó máa bọ̀ nínú olùwáyà mi wọn ní ìyàwó àṣà ti ẹ̀ béèrè pé jẹ́ kí n lọ ṣé ẹni súnà ṣe mo ń parọ́ ẹni tó wàá mọ súnà ṣe dáadáa nínú yín súnà ní ní òfin sórí ibú rẹ̀ mo pariwo ìtẹ́bí ọ̀pọ̀lọpọ̀ bùkátà lè béèrè nǹkan kan lè ṣẹlẹ̀ kí ẹ̀wọ́ ẹ̀ tẹ́kì pé àbò ẹ̀jẹ̀ kí n lọ́dọ̀ afọ́sẹ̀ kan èyí èso pé kò sọ̀rọ̀ tọ̀lá àti sọ̀rọ̀ kan ó kàn ní láti lọ refresh ẹnu náà súnmọ́ lókè kí súnmọ́ yẹ wọ́n wa jẹ́ kí n lọ lé mo ní ìdí máa bèrè ẹ̀yẹ <laughs> àbọ̀rọ̀ ni ó kàn gbọ́ pé àbúṣe gbọ́ra ẹ̀kúnlá kọ̀ lánàá òṣàbùkì sọ pé àwọn lè lórí ẹ̀gẹ̀ ìdè lórí ẹ̀rọ olùyàwó nígbà míì ń bẹ ṣé dé àwọn tó àwọn ikọ̀ wà nígbà míì ọ̀la ìlà àwọn nǹkan ẹ̀rí pé bí mo ti bẹ̀rẹ̀ dá sùn lẹ́yìn náà ni in tó ju wa ń rí tètè wa ń gbọ́ pọ̀ abùkátà second láti ó kù ọ̀rọ̀ súnà kò gbẹ àìsàn ó lọ sànà o ò mọ súnà kankan náà tó kò lọ farabalẹ̀ lọ so ìyàwó àṣà náà ń gbèsè lọlé ó ní ìyàwó so dájà náà jùlọ lọlé ó dẹ̀ lọ títí tí bọ̀dà àbí náà láìkì àìṣà rẹ̀ dọ̀là àti mọ́ lọ́ọ̀dẹ̀ títí tí wàá ìwọ wá sọ̀rọ̀ àlẹ́ fún àmì sọ̀lá rẹ̀ káwọn bí mọ̀mọ́ kọ̀ọ̀kan ni ẹ̀dá kò sé gbogbo wàhálà yóò ṣẹlẹ̀ tọ́lá kan yóò kàn sọ pé orí yìí ti dàrú kò sé èsì lẹ́yìn kẹ́ ìjẹ́ kò ṣẹlẹ̀ báyìí báyìí ìyàwó àìṣà rẹ̀ dọ̀là àbákan náà ìyá ìnáà kan náà ó ti sọ nǹkan lu ara rẹ̀ nù rí sallallahu alaihi wasallam tánà bí sì ní káwọn sàbí mẹ́wàá káàkiri káwọn ní àlàbí òsùn omi tó wà bí kí ẹ̀sọ́ tí ó nìyàn lákòóbí àlàbí òsùn omi tó wà ẹ̀kọ́ ìsọ́kọ́ ẹ̀kọ́ àwọn sàbí ẹ̀ lọ bí báyìí ẹ̀ lọ mú ẹ̀bẹ̀ bá mọ̀ ní táwa nìwọ̀ tó ẹni tó bá ti sọ pé òun mọ̀ mẹ́ kọ̀kọ́ ó ń lo kókó fún ni alim lọ́gọ́ ibi ṣàhádà tádà ní o. نعم ولا يثبت الإيمان إلا بقبول العلم الموجود وترك طلب العلم المفقود أوكي نعم نعم وترك طلب العلم المفقود نعم ولا يثبت الإيمان ìmánì ìgbàgbọ́ kò ní kò tí ì rìn lára ẹnìkan ìlà bìbàdà bìkọ́ àbóòdìrẹ̀ ilmil mawjud kí ni ilmil mawjud fi ilẹ̀ ìbà. ìgbàgbọ́ ò tí ì rìn lára ẹnìkan ọ̀kan wá títí tó fi gba ṣẹ̀ríà ọlọ́run pé nǹkan lọ́n sọ ọ̀nà yóò bínrin mo ṣe dọ̀tí àfúnyín o ṣẹ̀ríà ọlọ́run ní kẹ́ ẹ wọ jìlbáàb ṣẹ̀ríà ọlọ́run ọba ní kẹ́ ẹ múra nílànà ṣẹ̀ríà ọlọ́run kẹ́ ẹ mọ́ ṣe rálẹ̀ kẹ́ ẹ mọ́ fara yín hàn kẹ́ ẹ mọ́ lùpọ̀ máwọn ọkùnrin ṣẹ̀ríà ọlọ́run ọba bó ṣe jẹ́ ṣẹ̀ríà ọlọ́run ọba náà ní kí ọkùnrin méjì ìyàwó kan lọ jẹ́ ṣẹ̀ríà ọlọ́run ṣẹ̀rí ìyẹn àwọn sọ́dọ́ káwọn ọkùnrin lọ sí ilẹ̀ dẹ̀ o bó ṣẹ̀ríà ọlọ́run náà ó kẹ̀gbọ́n pé ṣẹ̀rí àná ló jẹ́ nídìí ó yóò ní yímọ̀ nìyẹn yóò wà lápá ṣẹ̀rí ọ̀la ló di wa nísìnyẹn bẹ́ẹ̀ náà yọ ọkùnrin bí kámẹ́wọ̀ ṣòkòtò ńlẹ̀ kí ṣòkòtò amúkọjá kókó sẹ̀ ó ti jẹ́ pé ṣẹ̀rí ọlọ́run ni tàbí ń sọ́ra tá a kì í ṣe bẹ́ẹ̀ tá a máa ń fa ṣòkòtò wa sókè bẹ́ẹ̀ náà ni ká tọ́jú ìyàwó ẹni àtàwọn ọmọ ẹni ó jẹ́ ṣẹ̀rí àtọ́lọ́run Ah, sòyíyàrí ó balance para bí. bó ti jẹ́ pé ká gé sòkòtò sẹ́ ká fi rògbà ńlẹ̀ ó ṣe ṣẹ̀rí àtọ́lọ́n tó kálukú wá ń gbé ìwádìí ṣe bẹ́ẹ̀ náà ni wà á ṣèrò ó ná ní màálù ẹ bá àwọn ará ilé yín lò pẹ̀lú dáadáa ẹ tọ́jú ìyàwó yín tọ́jú àwọn ọmọ yín ẹ ṣogúnṣe nínú ilé ẹ ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ ti jẹ́ ṣẹ̀rí àtọ́lọ́n fún àfàṣọ́gun nínú ìbáṣe kíta pàtàkì ó mú sókòtò àti irun gbàndégan onífowó ní ẹlẹ fún ìyàwó rẹ̀ àwọn ọmọ kò sí nǹkan tó kàn two hundred naira ìyàwó kan ọmọ mẹ́ta bọ́ọ̀lù kan ní ṣe so ó lè fi irun gbàlẹ̀ ó ó mú ó mú apá kan nìyẹn náà ó má apá kan nìyẹn ṣẹ̀dá ó ti mú náà ó láyé smart. الإيمان إلا بقبول العلم الموجود وترك طلب العلم المفقود أول nǹkan tó pé ìmọ̀ tí ò sí yóò lọ kọ́ ẹ ṣàlà ojú tọ́jú àti àtúnwá lè kéde kódà à mi lọ pé ìmọ̀ ìsáàbù lẹ́nu ẹlòmíì lọ́dún mẹ́wàá lè kí ó lórí kíkọ́ ìsáàbù nípa àti mi gbogbo pé kí kẹ̀wé ìwé àkáǹtì ogun ẹ̀mọ́ gba gbogbo ọ̀sẹ̀ pé tó máa mú ewé kíní kan àti orí kíní kan àti orí kíní kan tó bá pápọ̀ so ìtẹ́tọ̀ òun ṣe gbogbo ẹ̀ tó fi gbogbo ìdí ilmu mafkud so nínú kígbà tí ó jẹ kígbà gbòòrò ara ni pé tálíkì ilmu àdá tọ́lábì ilmu mafkud ó yẹ ó gbé jù lẹ̀ abáṣá yóò mọ ẹ kíkọ́ra èmi ò mọ tó ti yẹn nìsí láyé ó kíkọ́ra èmi ò mọ ẹ ẹgbẹ́ ilé kí ìwà lórí làwọn lọ èmi ò o so èyí tí ni o pa sí ilmu ìmọ̀ tí ò ìmọ̀ tí ò wúlò ẹ̀ máa àkọ́kọ́ náà wọlé sàníyàn tọba tó wá tọba tó wá sọkùsà tọba sọ fún ọmọ díẹ̀ díẹ̀ mbẹ yóò kórì búbọ náà ojú ẹni ti gba àwọn tẹsán ìdí àwọn ẹnìmọlọgá ìbìnrin jẹ òní àwọn ààrẹ àwòràwọ jẹ òní tí wọn wúràwọ jẹ tí wọn kù. ó yẹ ká lè wòran náà gbà nígbà tó yẹ bá jẹ olùkí ẹ̀tọ́ lè jẹ ààrẹ lórí nǹkan pé ààrẹ àwòràwọ àṣà pé ẹyà kó lè rí àwọn pé ìjọba ìlú wọn kù. so wọ́n ti wá di báyìí kí wọ́n lè yẹn fẹ́ fún wọn ẹni pé wọ́n á máa dààmú ara rẹ̀ pé ah Eh, àṣírí kan àfa àtàn bẹ ní kìíní kan ó láṣìírí lọ yóò gbà mí lọ tó bá kúrò lábẹ́òkúta yóò na àfa àyẹ̀ náà ti ti kó ju àfa àyẹ̀ náà sọ pé ẹnìkan ń bẹ ní ìjẹ̀bú tó bá kúrò lórí kan ah wọ́n ní kò tiẹ̀ wá sí alágbó yóò na àwọn afá àbàdàn gbowó jáde àwọn afá àyẹ̀ wá gan òjò ìgbowó àwọn tápà àwọn tó sọ àtàkùn àwọn afá àtàkùn àwọn láṣìírí lọ tí à ń bẹ kúndí. <laughs> náà kàlẹ́ ẹ̀rọ ìwọ̀n wọ́n gbogbo sí ayé ẹ̀ náà kàlẹ́ ṣe máa kútùbà àkíníkan gbogbo àwọn kútùbà yàtí kútùbà kútùbà àzàwákà àkíníkan ṣe ìwọ̀n bí ọkíníkan gbogbo àwọn ládàá àjá yóò wà máa wọ́n yà kúrò ọ̀lọ́ ata fi hara àwọn yóò di mẹ́ta ọdẹ ẹnìkan àbá wọn ẹnìkan sàm bàbá kan sọ pé ibi tí wọn ibi tí ọkọ̀ ojú omi nù ibi ọkọ̀ ojú omi nù wọlé sí òun fẹ́ máa wọn dé ẹ̀mí náà ọlọ́run sọ yìí ẹgbẹ́ gbogbo ìjà ìwé sọ yìí mo wá lọ sí àrẹ àdúgbò bẹ̀ wọ́n gbọ́dọ̀ wọ́n ní mọ́sídìí kẹ́ wọ́n ní wọ́n pè ní mọ́sídìí kílẹ̀nsì ọ̀ ṣùgbọ́n ìsọ̀pá mi rí ní ìṣúná yẹn wọ́n pè ní mọ́sáàsì àwọn àdìdẹ̀nu méje wọ́n ní mọ́sídìí sábà àwọn ẹlẹ́mọ̀ ń kọ́ àwọn èmi ni wọ́n á mọ nǹkan tí gbé mi lọ sọ́nà àdúgbò yẹn wọ́n á mẹ́rin ni ẹni ẹ̀dẹ̀ bàtà wà dẹ̀ wọ́n akọ́sá ibi tá kò mọ́sídìí ló sábà kẹ́pẹ́ mẹ́ ẹ́sà ìjọba méje wọ́n kọ́ síbẹ̀ pé Masjidul Khandaq Masjidul mọ́lá. pàṣẹ adébẹ̀ àwọn lábàárẹ̀ lè ṣe kankan ní sáàtì kankan ní àwọn bí àwọn tó ní bí transliteration kind of wọ́n á ní ẹ máa ń ka ẹsẹ̀ ọkọ̀ wọ́n ní Masjidul Khandaq Khandaq Khandaq Khandaq náà sọ́dọ̀ sẹ́kùjì ní tẹ́wọ́n sọ ẹ̀ eh, ó dà ń kọ̀ sí mẹ́rin tó ń sọ̀rọ̀ ó ní sàkùjì ah, ó dà máa yẹ dáná nà lẹ́yìn tó o yẹ owó lálàṣẹ owó sì lé ẹnìkan tó lé ẹ yóò wà àbúrò tí yóò wà mọ̀ wá bì yóò ibi tí wọ́n kọ́ pé ó ní tẹ́gbà bàtà lọ sí haram wọ́n kọ́ sí òsì this way to haram adékàbọ̀ àwọn sọ pé mọ̀tọ́f àyè tọ̀wáfù wọ́n sọ àyè sáyù mọ́sà pé gbogbo nàìjíríà sọ̀wọ́ wa mọ̀ ju sàwọ́dí tó ń ṣe kí ni tó give direction ó bá fa so sí nǹkan tẹ́ pé kí ló fẹ́ fìyàn jẹ́ ibi tẹ́ ṣe ibo ni ọkọ̀ ojú omi fìlà ọ̀nà nílẹ̀ sí ọ̀pá tí Musa ẹlẹ́bí ló mọ̀ bí ọ̀pá Musa wà tó sọ ó gbọ́ àwọn nǹkan pàṣẹ pàṣẹ lórí ẹ tó sọ̀rọ̀ kó mọ́ta ìdó irú gẹ́ kò lè kíyẹjú ẹjọ́ sáà kí ló kọ ọmọ àdúbì Musa yẹn náà ẹ ọmọ nù tí àdúbì Musa pè tí nù pè kó máa bọ̀ wá gbọ̀ngàn tí ò dáhùn kí ló kọ rẹ̀ kí ló kọ ìyàwó ẹ̀ ẹ gbọ́ sí àbẹ̀bí musa bímọ kí ló kọ́ ọmọ rẹ̀ gẹ́gẹ́ náà kí ni mo gbọ́ ni ìdó níbi àwọn tó ń ṣe fídíò kùn yín wọ́n ti ṣe gbogbo oríṣiríṣi ìtàn yusufu ẹlòmíì ogbó kọ oríṣiríṣi ó kọ ilé kọ mi ìtàn yusufu ló wàá sọ ọkọ ẹlò kọ oríṣiríṣi lọ. ìtàn sọ ní gbogbo ni wípé báàbù kọjá ọmọ ìrọ̀kọ́ ṣe kí ni òkú lágbára ó bùkátà sí ká mọ sọ́ba sí sọ́kárì mọ̀ sọ́kárì sọ́kárì ìjọba ọ̀sẹ̀ náà àdúró náà ìjọba ọ̀sẹ̀ náà ìjọba ọ̀sẹ̀ náà ìfọ́jọ́ nígbà tí bẹ̀rẹ̀ kámúdàgbé ni pé ọ̀rọ̀ nípa àkídà ó ṣe pàtàkì láwùjọ bá wà ṣe pàtàkì púpọ̀ ẹni kò ká mọ̀ rírà ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ni pé òun ti òun ti màkídà sí ọ̀dọ̀ àkídà ìbá àti mátà àti wàbẹ̀ rárá so àjìnà sí àkídà púpọ̀ bẹ́ẹ̀ náà wọn alẹ́ wa náà àbùkátà sí ká ṣe lórí wọn so àgbẹ̀rọ̀ nínú àmì rẹ̀ sọ̀rọ̀ mọ́ṣálá ìgbà bá táà ń ṣe ní ìbára fún wọn tó bá kórè jà fún olùkọ́tìrà àti àwọn gbogbo àwọn ṣọ́ra tó wọ́n pọ̀ ti ṣàárè tíráyé tíráyé nínú àwọn ìsáájú àtàwọn tó kò padà máa ṣe ọlọ́kọ́dà kò bá kórè jà ọdún ti lọ nínú ó tẹ́kù nínú wọn kọ́lọ́kọ́ bá ṣe ẹ̀kú dáadáa. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام